وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا yìí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bàtì lọ kọ́yìnrì ìpẹ̀rú rẹ́mọ Ògùn state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa الحمد لله وكفى وصلى الله وسلم وبارك على نبينا مصطفى محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوتي الأعزاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يقول لي تدفع الله تبارك الله ذل الأوصاف كاملة kọ́ndàrà ọlọ́run kábíyèsí ọlọ́run ọba awó ní tabarakallahu ọba tá ń kí tí à ń ṣàlàyé ẹyin rẹ̀ yìí lul awsafi kamilatan wọn náà ni ọba tí ó ní àwọn ìròyìn ìròyìn eléyìí tó fi ń pé jùlọ wa huwa alwakilu ladal a'rabi wal ajami ọlọ́ọ̀bọ̀ tá ń sọ yìí náà nìkan ṣoṣo náà ni ẹni tí gbogbo ẹ̀dá gbẹ́kẹ̀lé wa huwa alwakilu ladal a'rabi wàlẹ̀ ọjàmí. àwọn tilẹ̀ lọ́rọ́ ọlọ́run ọba tí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ tí wọ́n ń sìn tí wọ́n gbẹ́kẹ̀lé náà lọ́lọ́run ọba Allah. wọ́n náà ní gbogbo àwọn ẹ̀dá tó kù láyé náà gbẹ́kẹ̀lé. wọ́n mẹ́tí wìláyà tùkú fìlà àrùndínkọ́ tí bàtà wọn dẹ̀ máa wó pa àwọn kan máa gbẹ́kẹ̀lé ọlọ́run kan mìíràn àwọn máa gbẹ́kẹ̀lé ọ̀ irọ́ ni wọ́n ń pa wọn náà mọ ọlọ́run. ẹ̀mẹ́tì láyà tún fi fìlárì dì kọ́ tí bàtà ń. ìdí rẹ̀ rèé wàá rí pé wìláyà ọlọ́run mùsọ́lọ̀ fi ń darí ayé àtọ̀run. ẹ̀mẹ́tì láyà tún ó kárí ó kálé kákó ni o. fìlárì dì kọ́ tí bàtà ń. bó tilẹ̀ kéèyàn lágídí tó bílẹ̀ bá ti ṣú ilẹ̀ ṣú náà nìyẹn kò tún fẹ́ ilẹ̀ bá mọ́ ilẹ̀ tí mọ́ náà lẹ́ni kò lè mọ́jọ́ solókùn. ayá tukú fi ìbàyà nínú rí wá zọ́là mi ayá tukú fi ìbàyà nínú rí wá zọ́là mi. àwọn àmì ọlọ́run ọba ń hàn káàkiri nínú òkùnkùn ni àti nínú ìmọ́lẹ̀ gbogbo bí ta ti rí àwọn àmì ọlọ́run náà rí ta fi mọ̀ pọ́lọ́run bá ní jẹ́ ọlọ́run ọba. alẹ́ ìsòyẹ́sì àlòkù wá títóbi ọlọ́run ọba ni pé ẹ máa rí pé àwọn ìkókò àti kìnìún gbogbo wọn náà wọ́n ń pe ọlọ́run. gèdè rúkú dínkù kàdáṣà tó máa lè jàǹdà mi. bẹ́ẹ̀ náà ni wọ́n lè má gbọ́ àwọn àkókò adìyẹ náà àwọn náà ń pe ọlọ́run. gèdè rúkú dínkù. àwọn náà ń ṣàfọ̀mọ́ orúkọ ọlọ́run. kàdáṣà tó máa lè jàǹdà mi. bẹ́ẹ̀ náà làwọn ewúrẹ́ àwọn ògúnfẹ́ gbogbo àwọn oríṣiríṣi àwọn ẹran tẹ́ Allah ẹ̀rí ibùdó. yẹ́dí ọ̀hún bá ṣẹ́rọ́. ìtẹ́lẹ̀ mi kan máa dédé rí pa àwọn odò yẹn ń kún wá tún lọlẹ̀. yẹ́dí ọ̀hún bá ṣẹ́rọ́. kí wọ́n ṣe wọ́n fi yan ọlọ́run bá. kàdálí àwòrán-ọkùn àṣàjàrún. àwọn ewé àwọn ewé táwọn náà fẹ́rẹ̀ sọ́kùn sófì àwọn ẹ̀ka gí. àtàwọn gínà gbogbo pátápátá wọn ṣàkóso wọ́n ń ṣàkóso mm, ọlọ́run. jínú wà máa yẹ mú sí àìlẹ́lẹ́ kí dàmí. iná ní sọ́lọ́ fi sọ fún wa nínú alukuran kò wà láàkín látẹ̀fọ́ ọba àgbà nìkan lọ́ba tó tóbi. àmúdà wẹ̀ṣù kí